ẹ̀dẹ̀ tẹ́ bá dẹ̀ rí Murphy in eh, real lifestyle luxurious life Murphy gbé Murphy ò kì í ó ń wọ aṣọ aṣọ tó ń wọ kì í ṣe aṣọ twenty thousand thirty thousand Murphy wọ jíìsì di Murphy hundred k ní ṣéètì ẹ̀ oúnjẹ tó jẹ́ ǹjẹ́ Murphy ò lè ó ní òbí wá parí ilé yìí ò lè gbé ibi tó tí ò ṣe yindiyindi so lifestyle Murphy luxurious life ó gbádùn ni tó pa yìí ó gbádùn tó fi kú ni Murphy bàbá dúró bàbá yẹn lè rí Murphy pẹ̀lú àwọn ọmọ olóòórùn fine girl tó pupa ni wọ́n fi máa ń fẹ́. irúfẹ́ ayé tí wọ́n sọ pé ó ń gbé nìyẹn o aláfẹ́ ni gbajúmọ̀ ni sọ̀mọ̀lì ńlá ni wọ́n pè é bẹ́ẹ̀ ni wọ́n sọ pé Murphy Afọlábí a máa ṣọkọ obìnrin dáadáa bẹ́ẹ̀ kì í ṣe àwọn obìnrin gbà tó ẹ̀yọ̀ o àwọn olóòórùn kọ́ rárá àwọn ọmọge tí wọ́n dọ́ṣọ̀ dáadáa ni tí wọ́n mọ fófó bíi ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ obìnrin ẹgbẹ́ wọn náà ló sọ ọ́ ògàn ló gbé wa débẹ̀ dáadáa kí ni wọ́n tún sọ nípa Murphy ọkùnrin ọmọ Òṣogbo òròkì bíi àsálà yìí tó ṣàìsí tó lọ sùn táàrí mọ́ bàbá Sulaiman tó dágbére fáyé pé ó dìgbà ó ṣe kí ló wá fa sábàbí tí ọkùnrin yìí kò fi parí ilé tí ó ń kọ́ kí sì ni má nígbàgbé tó ṣe sáyé ọ̀pọ̀ àwọn òṣèré ẹgbẹ́ ẹ bẹ́ẹ̀ lọ̀rẹ́ ẹ̀kọ́ wà ó ṣẹ́yìn náà rántí lúbúlúbú ojú ọlọ mọ́ fi pè é lọ́jọ́ tó fẹ́ kú ṣùgbọ́n lúbúlúbú ojú ọlọ kò dáhùn o nítorí ó ní ọ̀rọ̀ nílà kó tó fẹ́ sọ fún un ni ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ ń kọ́ ikú ọ̀rẹ́ yìí ló gbọ́ ó mà ṣe ilẹ̀ ń jẹ̀ nìyàn bẹ́ẹ̀ ni ọ̀kan lára ìyá ọmọ ẹ̀ náà bá wa sọ̀rọ̀ ó lanu tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ báwo ló ṣe wí gan-an. báwo lè yẹ sí gbajúgbajà òṣèré tíátà tí ó ṣaláìsí bàbá ọmọ yín ni wọ́n ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ilé ìwọ̀n gbọ́. ènìyàn tí ò tiẹ̀ rí Mr. Murphy Afọlábí irú èèyàn lẹ́nìkan sọ fún wọn pé ah, ẹni báyìí lẹ́yìn bàbá ọmọ yín jẹ́. èèyàn dáadáa ni mo fi àkúrà sí kò sí ẹ̀yẹ kó jẹ́ táìmì rárá bàbá gidi ni fáwọn ọmọ ẹ̀ bàbá tó fi tọrọ bàbá kò hmm. ní mo fi àkúrà sí wà láì kò yẹ kó jẹ́ táìmì rárá èèyàn dáadáa ni bàbá ọmọ mi afẹ́ ẹ̀kọ́ náà fẹ́ ìgbà lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe. ìròyìn yìí ìgbà wo ló kàn yín ṣe wà ń bẹ àbí wọ́n pè wọ́n sọ fún yín ni. mi ì sí ń bẹ̀. òní àná mo kàn rí kàn mi ìyẹn ọmọ tí mo bí fún so ó kàn níyẹn ló. ọmọ ọdún mélòó mà. nineteen years. nineteen. ó kàn pè mí pé ẹ ló mọ mi ẹ pé ó padà ẹ mọ àwọn ọmọ wọn pé àbọ̀mọ̀ yìí tún ní. ọkùnrin àbóbìnrin. ọkùnrin. so mo ṣe pé padà ní ẹ bá ẹ ló bá ní ẹ ló mọ mi òun gbọ́ pé wọ́n fi àfọlábí kù mo ní stop ẹja rí nonsense wo lè ṣe fẹ́ máa rókú lò bàbá ẹ̀yàn ni àmọ́ mi mo ní ṣe fẹ́ máa ṣe prank fún mi ni ní àmọ́ mi prank báwo pé òun ò ṣe prank òun ò máa ṣeré bí mo ṣe kọ́ sí kọ́ yẹn nìyẹn mi believe mo wá pé first born mọ́fẹ̀ sulaimon yẹn bọ̀dá tó jẹ́ kó ọmọ mi. ẹ ló sulaimon báwo ni mi fà yín gbọ́ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú dájẹ́ yín wá ní àkóhun náà ṣe gbọ́ nìyẹn pé even òun lọ sí hospital báyìí ok ọmọ yẹn ṣáà lọ gbà tó kó bí thirty minutes ó tún pé ọmọ yẹn ọmọ yẹn ni à ń pé ó dẹ̀ pé kíní yẹn rí ni rí ni kíni last conversation yìí pẹ̀lú wọn ó tó gbà wò tẹ́ ti bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn. ẹ pẹ̀lẹ́. èmi àti ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ní méje that was last week or so kò tí pẹ́. that was on the fourth. nínú nǹkan tó lè bá yín sọ kò tiẹ̀ sí gbé ẹni pé bẹ́ẹ̀ yàn tiẹ̀ ń dágbére. ó kàn sẹ́ni owó sọmọ ẹni bíi two weeks ago kó o mú dẹ̀ kí pé ah, ọmọ ẹni sẹ́ni owó sọ ní school because Ìlọrin lọmọ yẹn wà even bíi twelve o'clock ló débi báyìí ní àmì tó mo kọ kí ó dẹ̀ ní agbègbè sí problem even mo ṣe fídíò fún lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ láti fi kí wọn. yes ní tiktok mo dẹ̀ send yes ní whatsapp ó dẹ̀ ni mo ṣe kàn so ọmọ mi dẹ̀ ló ń ṣe bá sọ̀rọ̀ ní ìjẹta wípé kò sí kọ̀ọ̀kan tó ṣe bá sọ̀rọ̀. so bàbá dáadáa ni wọ́n. bàbá dáadáa ni mo fi ó náà ẹgbẹ́ èèyàn tí wọ́n wà káàkiri ẹ̀ orúkọ wọn orúkọ wọn. ó dẹ̀ máa ń láì kí àwọn ọmọ ẹ̀kan wà papọ̀ ó máa ń sọ fún mi á ní àwọn ọmọ òun máa fẹ́ kán wà ní ìṣọ̀kan yes. orí ìtàgé ni wọ́n fi jẹ́ ọ̀rẹ́ mi dáadáa gbogbo indọ́sítì pátá ló mọ̀ pé wọ́n fi ọ̀rẹ́ mi ni wọ́n fi dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ó máa ń fẹ́ kéèyàn star ó máa ń sọ fún yàn pé tó bá ti tó yọ kan wà á star ní kí gbogbo iṣan ara ẹ̀dọ̀ gbogbo nǹkan tó bá ní ni wà á lò síṣẹ́ yẹn tí wà á fi star tẹ́ bá dẹ̀ gbogbo àwọn tí bọ́ọ̀bù máa yaṣẹ́ fún kò sẹ́ni tó yaṣẹ́ ẹyọ kan péré báyìí lọ́dọ̀ mọ́fì tí ò ní star tí ò bá tiẹ̀ tí star tán wọ́n ti máa mọ̀ pé èèyàn lélẹ̀ so tó bá ti wá ṣe ìkejì báyìí ìràwọ̀ yẹn á kàn jáde tán ni so mọ́fì ní àwọn orí ọ̀fẹ́ kan tó jẹ́ pé ó gbé lọ ó gbé lọ ó gbé lọ because wọ́n fi jẹ́dá kan tó jẹ́ pé kì í ṣe pé mo star omi ò fẹ́ kẹ́nìkan star bóyá bí everybody ṣe máa ṣoríire ló máa ó lọ́wọ́ máa wá ó máa ń láì kó máa coordinate and he's one of our member uh, in uh, eh, CGI so coordinating grassroots star ṣe fún ta coordinate láti campaign fún Tinubu so is our coordinator so o jẹ́ nìkan tó yẹ kó máa ń láì kó ṣáà máa coordinate pé gbogbo nǹkan ṣáà da. máa ṣàkóso. ó ṣáà máa ń láì kó máa ṣàkóso even gan directing ẹ coordinating everything ẹ ló da. bó ṣe wá bó ṣe bó ṣe wá lọ yìí ǹjẹ́ a rí nínú yín àbí àwọn tẹ́pẹ́ ẹ̀ wò bí aṣáájú tẹ́pẹ́ ń ṣe bí Murphy tó tiẹ̀ wà tó fẹ́ jọ tó dàbí òun hmm, ẹ mọ̀ pé nílé ayé tá a wà yìí irú èèyàn ni ò sí irú ọlọ́run ni ò sí irú èèyàn wà so he's a director irú ẹ̀ pọ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn tó bá jẹ́ àkàndá àkàndá ìrìn àjò wọn máa yàtọ̀ mọ́fì àṣẹ abaláwo mọ́fì àṣẹ wòlíì mọ́fì àfúyílé dè lóṣogbo àwọn àjọ kan ti ẹ̀wà táwọn wà ní pátì kan táwọn kan dáhùn sọ pé ta ló pa síàmà ta ló mọ tí wọn ní mọ́fì kí ni kan mọ́fì ni fi wọ́n lẹ̀ o ti domi ara àtẹ̀jẹ̀ mi wò fi wọ́n lẹ̀. so kì í bínú owó sísí ẹ kò kì í bínú gbogbo kí ẹ eh, tó bá ní ẹ eh, kíní kan ọlọ́pàá máa kó everybody mo ní mọ́fì owó tún sọ pọ́nà àwọn tó fi wọ́n lẹ̀ gbogbo àwọn kan tó ń boost star mi sílẹ̀ ẹ understand so kò kí ń rí gbogbo àwọn ìṣe máa ń ṣe lórí tiktok tí wọ́n máa sọ pé ẹ ló pa sif ọlọ́pàá máa kọ́ everybody kí ni kan wọ́n fi òkè ń ríro kò kí ń ríro rárá rárá so. wọn ló kọlà sóhùn. ó dẹ bó ṣe ó kọlà sóhùn ní ìlú ẹ ni ṣẹ̀dẹ̀ tẹ́ bá dẹ̀ rí mọ́fìn eh, real lifestyle luxurious life mọ́fìn gbé mọ́fìn òkè ṣe actor olóòrùn ó ń wọ aṣọ aṣọ tó ń wọ kí jẹ́ àwọn aṣọ twenty thousand thirty thousand mọ́ fi wọ̀ jíìsì di mọ́ fi hundred k ni ṣéètì ẹ̀ oúnjẹ tó jẹ́ ǹjẹ́ mọ́ fi ò lè ó ní òbí wá parí ilé mọ́ fi ò lè gbé ibi tí ò ṣe yindiyindi so lifestyle mọ́ fi luxurious life ó gbádùn ni tó pa yìí ó gbádùn tó fi kú ni mọ́fì bá fẹ́ dúró bò báyẹ̀ lérí mọ́fì pẹ̀lú àwọn ọmọ olóòórùn fine girl tó pupa ni mọ́fì máa ń fẹ́ ẹni tó bá dúdú mọ́fì rí obìnrin tó dúdú pẹ̀lú mọ́fì rí obìnrin tó pupa tó mọ́ tí ò kì í ṣe pọ́ bóra ni o. tolóhùn náà tolóhùn náà sọmọrí ni. sọmọrí ni o so mọ́fì ò kì í in any way mọ́fì ò kì í ṣe olóòórùn ikú ìkan sọ̀dí ni kò dẹ̀ jẹ́ kó rí ara yẹn dùn rárá rárá igbó ń dùn wájú nìyẹn. bó ṣe wá lọ yìí mà kí ni mẹ́sẹ̀gì fẹ́yìn àtàwọn òṣèré ẹgbẹ́ yín tẹ́mi lè sọ fún àwọn èèyàn ni pé torí ẹ̀kọ́ tí mo rí kọ́ nígbà ayé Murphy àtìgbà tó sìkì àtìgbà tó fi kú ni pé ilé ayé ta wà asán ni òmúlẹ̀ mo fo ni mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n mo fẹ́ di star mo fẹ́ distance. star sáyẹn náà ló gbé lọ sọ́run yìí kò gbélé fẹ́ níbọ̀dì bó ṣe wà yóò ti gbé nǹkan ẹ̀ lọ. ó dà kò fọmọ. kò fẹ́ níbọ̀dì ó fẹ́ àfi àfẹ́ tó bá ti tó bá ti tó bá ti coordinate iṣẹ́ tó bá ti tó bá ti di star ló kú bọ́ pé stardom ẹ̀ ó mọ tó gbé e lọ ni so talented talented talented eh, actor ni Murphy so tó bá ṣe big boys ó máa ṣe big boys yẹn tó yẹ pé wọ́n máa mọ̀ pé big boy ni tó bá ṣe abaláwo ó máa ṣe tó yẹ pé ó máa fi everywhere kí olóorun tó bá fẹ́ jẹun ó máa ń jẹun bí àwọn òyìnbó ni ó lè má jẹ púpọ̀ but ó máa jẹ in a classy way. so àmà kórè yan. So, so, so, so for the record lórúkọ yín for the record. gbogbo ẹ̀yà ara lẹ yóò fi fẹ́ mi ọmọ yín àbúrò yín náà ní fún kéèkì. wọ́n fi Àfọlábí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹjọ́ jẹ́ bíi sàwáwù bíi ọ̀dọ́ wọn lè súnmọ́ra yín dáadáa kí lágbèsè pé yín àti ẹ̀ nígbà tó wà láyé. wọ́n ní ọ̀rọ̀ tó bá ti kọjá èrí lèyàn mú rìn. ọ̀tún kọ́kọ́ ni tí mo mọ̀ nípa ẹ̀ ni pé bí mo fi ṣe wà yẹn ó jẹ́ ọ̀kan tí ò bí rònú rònú yẹn kó oríṣiríṣi rònú tí mo sọ ni pé wọ́n fi òun múyàn sí wà lọ́la kẹ́ máa bú dọ́là kẹ́ tún máa sin jẹ lédè bí wọ́n máa wò yín nì. pẹ̀lú sísí sí ẹ̀. mo fi ọ̀dẹ ní lágbájá bá ní ṣèṣe báwọn ló mọ̀ bóyá wọ́n dákẹ́ so ó jẹ́ ọ̀kan pé kò ń fèèyàn sínú ó máa sọ tó bá ti sọ́ọ́ báyìí ti tán lọ́kàn ẹ̀ sad but there's one thing i believe in life gbogbo nǹkan láyè ọpẹ́ is dead báwo lè ṣe receive news yẹn nígbà tó ń sọ fún yín ẹ̀ ń sùn ni kí lè ń ṣe lọ́wọ́ nígbà tí news yẹn dé. wọ́n wà ṣọ́kì ni mo Instagram page tó tẹ̀ kọ́kọ́ rí tó kọ́kọ́ post ẹ̀ gan-an náà ṣé funny. I'm wọ́n ń fọ́ ni àbọ̀ because mo lọ orí wọn mo rí pé wọn ò pé pé wọ́n kí fún birthday wọ́n ní kí n pẹ́ ni ẹ pé wọ́n rí pé nọ́mbà ẹni ò lọ ẹ̀kẹ̀rẹ̀ mú kọ̀ bẹ̀rẹ̀ sí rí ni kí ló ṣẹlẹ̀ wọ́n mú láti pépé kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní ẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí wọ́n fì so ó jẹ́ nǹkan tẹ́ pé ó ṣọ̀ kánẹ̀ tó ti sì kìnnìkan níbi àtòrí ààrẹ ṣe kìnnìkan kìnnìkan bọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ láyè ṣá èmi nǹkan kan tẹ̀mí mọ̀ wà láìta láìsí mọ̀ mi la ọlọ́run ni. ọlọ́run ni. gbogbo nǹkan tẹ́ ìdá máa dé àti nǹkan tó máa ṣe ọlọ́run náà ni then then then then to the wife and children kí lẹ message olóyún fún fáwọn ọmọ fún ìyàwó. àtìyàwó àtọmọ nǹkan tí wọn sọ fún wọn ni pé ẹni tó wà wọn tó jọlọpọ wọn sáyé wọn ti papòdà gbogbo nǹkan tó bá ṣe láyè ká ṣe dáadáa hmm. Ọlọ́run á dúró tì wọ́n Ọlọ́run á rọ̀ wọ́n lọ́kàn kò sẹ́ni tó lè rọ̀yàn lọ́kàn tán Ọlọ́run nìkan kò sí bẹ́yàn ṣe lè preach bẹ́yàn tó láyé náà kéèyàn kéèyàn darúgbó gan kárúgbó yẹn pé hundred years kókó òun fẹ́ kárúgbó ẹ lọ kò sẹ́ni tí ò ní dùn mọ́ kókó ẹ náà ẹ̀wọ̀ ọlọ́ọ̀ nìkan ló lè ràn wọ́n lọ́kọ̀ ọlọ́ọ̀ á ràn wọ́n lọ́kọ̀ ẹni tó kú ti kú ẹni tó máa mọ́ tó máa lọ tílé nítorí kò sẹ́dá kó tó mọ̀ in every minute every second in life wa láìtàlà ọlọ́run ọba nìkan ló yẹ kò sẹ́dá lọ́run akọ̀mọ́jọ́ tá à ń celebrate birthday wa ni kò sẹ́ tó mọ́jọ́ tó máa lọ so ilé ayé yìí kọ́lọ́ǹkọ́ jẹ́ gbogbo wa ká dàgbà àwa ètò sí gbogbo máa padà kú náà ni so there is no big deal just do your part àwọn tó bá lè ṣe do your part lè ṣe tán nǹkan tó bá lè ṣe ṣàṣe dáadáa ìyẹn lọ. kọ́lá àwọn tí wọ́n súnmọ́ olóògbé dáadáa Murphy Àfọlábí tẹ́yìn mọ̀ táwa ò mọ̀ irú èèyàn wo gan ni so later mọ́mí. later One wà mo wà thirty years. thirty years. àtijọ́ wa ń sè tí bá bù wa bíi thirty five years. wow àtijọ́ wa àtijọ́ ń ṣe àtijọ́ ṣe because gbogbo ninety two àjọ ṣe club kan ní èbúté tí orúkọ ẹ̀ ń jẹ́ stan wẹ̀wẹ̀ ní president yorùbá sọ̀rọ̀ àtàfi ti fíìmù rẹ̀ ká tún fi. ní ọ̀rẹ́ sọ̀rẹ́ àtijọ́ ṣe lébùté mẹ́ta lẹ́sẹ̀ ní thirty five years látijọ́ wa. counting bó ṣe wá lọ yìí kí lè máa pàdánù ah. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí òṣèré gẹ́gẹ́ bí akẹgbẹ́ gbogbo wa tó kù sí àyẹ̀wò ara wa ti àlè fojú sókè ẹni tó kù sí mo ṣe ń ó dàbí ọgbọ́n ìbànújẹ́ ọkàn bá ṣì ń wo fọ́tò yẹn ó ṣì ń dàbí àlà nítorí àṣàṣà náà èmi ṣì ń wò ó pé ṣèbí Gbénga Adébóyè kú ó jí padà kó tó kú lẹ́yìn ọdún kan àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé tọ́lọ́wọ̀n òfin lórí ọ̀fẹ́ bàtẹ̀ ṣe ń wo ìkódẹ̀ dìde ọlọ́wọ̀n á fún láyè kó wá parí àwọn iṣẹ́ tó kù tó ń ṣe tí ò ti parí tó bá wá ṣe tán gbà yẹn sí mi láì gbogbo apáta la dágbára dáa ẹni tó kàn ọlọ́run máa ń ṣe ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún jìnnà síra wọn pẹ̀lú ẹ̀ náà ó wọlé ó wọlé náà ó sì ń dàbí question and answer. bí dandan. bẹ́ẹ̀ni ṣé murphy ni ṣàfọlábí ni so that uh, èmi fún ara mi àṣàkànà bí wọn nù sọ tó sùn bíi tẹrẹ mo ṣe ń bíra mi. ọlọ́ àforíjì wọn ẹ ṣe kọ̀ọ̀dá jìnnà síra wọn. orúkọ mọ kankan nípa ikú wọn tọlọ́jọ́ bá ti dé ọlọ́jọ́ ti dé náà. tọlọ́jọ́ bá ti dé ọlọ́jọ́ ti dé náà. kí lè máa mísì. a ah, mú mísì o hmm. torí mo fi Àfọlábí jẹ́ ọ̀kan gbòógì nídìí iṣẹ́ ilé mi tó fi àwọn ọ̀nà kan mọ̀ mí ọ̀gá mi ló jẹ́ torí bó ṣe lọ yìí sí àwọn kankan wà tó yẹ ká jọ ṣe pọ̀ nípa iṣẹ́ yìí tí ò sọnù ìmọ̀ sí láti lọ ṣe òun ti dèkú léèmí àwọn ọ̀lànà tó kàn lálẹ̀ pé máa ṣe báyìí máa ṣe báyìí ìyẹn lèmi rò pé yẹ kémi náà tún ṣe báyìí torí gbogbo nǹkan tó fi lẹ̀ àgbọ̀rọ̀ bí ó báyìí sọ èyí tó yẹ ká jọ ṣe yẹn ni ò yẹn mọ́ báyìí. ọ̀dà jìnnà síra wọn àmì Ọlọ́run. baba ẹ mọ bọ́ọ̀lù yẹn sá baba kí lè fẹ́ sọ fún àwọn èèyàn kí lè fẹ́ sọ fún àwọn olólùfẹ́ yín kí lè fẹ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ràn sinimá pàápàá mọ́fì tó ṣaláìsí báyìí kí lè fẹ́ sọ. mi ò mi ò mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ because ṣe rí àwọn tó bá mọ Murphy dáadáa òun ló dúró yìí wọ́n á mọ̀ pé tígbìn bá fa ìkara wọn. ẹ súnmọ́ dáadáa ẹ súnmọ́ bẹ́ẹ̀ ni ana uh, ẹni uh, àti èyí sọ̀rọ̀ láàárọ̀ àná tóyìn sọ fún mi pé lórí káàsì ọ̀rọ̀ ṣẹ́ ó yìí bá mi sọ̀rọ̀ sáọ̀dẹ̀ nínú ọ̀rọ̀ tí ẹ sì sọ àbí gbogbo ìtakùrọ̀sọ yín kò tiẹ̀ kò ṣé kò dàbí ẹni pé wọ́n ti ẹ̀ ń dágbére rárá nínú nǹkan tẹ́ jọ sọ. ẹ wọ́n ó dágbére bọ̀ ara ò fún mi. irú irú kí náà sọ ó dágbére bó o ló ṣe lọ. because nígbà tí ó bá mi sọ̀rọ̀ last ó pè mí pé kí n máa bọ̀ wá sí Àjàó estate mo wá sọ fún pé mo ò ṣe kankan lọ́wọ́ ní Kòròdú pé mo busy ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo bímọ ni pé kí ni mo lè máa ṣe kí n máa bọ̀ pé kí n gbé fóònù fún ìyàwó mi tó bá yẹ pé ìyàwó mi ń dà tùpọ́dọ̀ òun ni mò ń bọ̀ lánàá lánàá mo ní mo ní mi ò bímọ but kó má wọlé pé máa dọ́dún ẹ̀ pé kò sì jẹ́ kí n ṣe nǹkan tán so ìgbà tí wọ́n máa fi pè wọ́n máa fi pè mí padà I was so surprised pé wọ́n ní wọ́n fi ti kú mo dẹ̀ dọ́ hospital mo fojú lọ́rẹ́ mi mò ń wọ̀ rẹ́ mi nílẹ̀ báyìí mò ń bá mọ́fì sọ̀rọ̀ mọ́fì ò lè bá mi sọ̀rọ̀ mọ́ mo gbá pa mọ́fì ó gbé ó e mo mo bá a ṣeré lórí bẹ́ẹ̀dì tó wà mo tún tẹ mọ́fì láyà báyìí pé mọ́fì bá mi sọ̀rọ̀ lúlúlú ojú ọ̀nà ló ń bá ẹ̀ sọ̀rọ̀ ṣé bó yìí fún mi lépè lánàá ṣé bó sì fún mi lépè pé olóògùn parí òkè fẹ́ jáde kí ló ṣẹlẹ̀ but. <laughs> àìdá lóhùn tí ẹ tiẹ̀ lọ yẹn bó ló ṣe lára yín báyìí. ẹgbà yẹn ni mo mọ̀ pé náà jó mi ẹgbà yẹn mo mọ̀ pé náà jó mi bóyá ó fẹ́ bá mi sọ̀rọ̀ ni mi mọ̀ bọ̀ tèmi ò rókú sí mọ́fì ni mi ṣe dáhùn mo bìlífù pé máa wà but má force mi pé kí n Allah so tí ó bá yẹ pé mo mọ̀ pé ọ̀rẹ́ mi fẹ́ dágbére ni kó fẹ́ sọ fún mi kóun ti lọ ni whatever mi ò dẹ̀ ṣe nǹkan kan nílé mo kàn wọ́n pé jẹ́ kí n relax díẹ̀ pé hmm. tó bá ṣe time díẹ̀ máa wá bá ìgbà tó máa fi pè mí padà pé kí n máa bọ̀ ikú ẹ̀ ni òkú eléru ti sugi eléru ti mẹ́rù ẹ̀ lọ kí o bá foríjì bàbá fún for the record sir àwọn tó ń wo ìkàkiri orúkọ yín lẹ́kọ̀ọ́ sir for the record Murphy Afọlábí nígbà ayé irú èèyàn wo ni sí not. solution lórí anything Murphy tí ẹ bá jọ ní èdè àìyedè the moment tó bá ti realize pé bóyá òun lòun wrong even tí ọgbọ́n bá wrong ìwà òfin kí ọ̀hún má bínú jẹ́ alert go and move ìgbà tájọ ṣe CGI ni mo ráre ṣáà because mo ní coordinator wa ní CGI èmi ní secretary CGI and mo ní opportunity láti mọ a lot of things about movie àti pé wọ́n fi de lórí ọ̀rọ̀ CGI wa gan a ṣiṣẹ́ meeting ní last week ní pioneer a ṣe ń plan lórí ọ̀rọ̀ ìgbà máa ṣe ìlú orísun state àti federal and to our surprise nígbà tí wọ́n pè wá pé wọ́n fi dàgbà it's still a shock but ọlọ́run ló lè wá dẹ̀ wọ́n lọ́wọ́ ọlọ́run náà lè so bó ṣe wá lọ isa kí ni nǹkan tí ẹ máa feel nínú ẹgbẹ́ yín. kò sí kò sí bí àṣẹ ní fíìlì absence ìmọ̀ fún ìtòrí pé ẹgbẹ́ tajọ gbé rẹ̀ ta èèyàn definitely impact ẹ̀ tó jẹ́ coordinator and ara àwọn quality ẹ̀ náà ni nǹkan tí mo sọ pé even tẹ́ni méjì bá ní oní tó bá wà ẹ̀ wọ́n fi máa take pain láti make sure the peacemaker of bless you so that quality I got to know about him very late ó jẹ́ nǹkan tó yẹ pé I held in very high esteem ni pé ah èèyàn dáadáa lẹ́nu. ọlá àforíjì wọn. Ah, inú nǹkan tí a máa pàdánù ni pé olùkọ́ tán pọ̀ olókàlùkù ló ní star tó ṣe ń ṣe títí ẹ̀ olùkọ́ tán ńlá ni Murphy ọmọ Afọlábí Murphy jẹ́ ẹnìkan tí wàhálà iná àtọ́ mẹ́rẹ́ ṣe dáadáa tá mẹ́rẹ́ kọ Murphy tí kì í lẹ́ fojú pààyàn rẹ̀ Murphy ò lè tán bá ṣiṣẹ́ tán àyàfi tá a bá láàárá yìí ọmọ àpò wa látìgbà tí wọ́n ti mọ̀ wá títí débi pé àwọn èèyàn kọ̀ọ̀kan méjì mẹ́ta náà ń kíyàn so ó jẹ́ nǹkan tó lágbó ó jẹ́ nǹkan tí èèyàn ti ẹ̀rù pé bóyá ó lè ṣe. àjọṣepọ̀ yẹn àti wọ́n ń kọ́. àjọṣepọ̀ èmi àti Murphy ti bẹ̀rẹ̀ ti pẹ́ látàrí ọ̀gá sọmọṣẹ́ àbígbàtà wọlé bọ̀ nígbà tí ó di two thousand and fourteen a jọ ṣe fíìmù kan papọ̀ um, ojú ẹkùn ní ẹ̀ àtìgbà yẹn ni àjọṣepọ̀ wa ti wá ló ti díìpù gan-an láti ìgbà yẹn tí n bá lọ lé wọn mi lọ ṣe tó bá wù mí lé wọn àwọn náà máa pè mí even wọn máa ní ó yá gba skiti ó yá lọ kà á ó bá ìlú máa ṣe kíkù kí n má fẹ́ ráyè màá fẹ́ dà nítorí pé wọ́n mú mi bí àbúrò wọ́n mú mi bí ọmọọṣẹ́ dáadáa wọn wá kí n ṣe bí ọ̀gá lórí wọn máa ń ṣe bí lídà torí lídà ló máa ń fọ̀nà hàn àwọn tó bá ń bọ̀ lẹ́yìn. wọ́n fi Àfọlábí ọ̀pọ̀ lára àwọn tí wọ́n jẹ́ bí ọmọ Náà. Kò sí nǹkan tá a lè ṣe, àgbọ̀n bíi ọlọ́run ọlọ́run sọ pásítọ̀ ọmọ fi tóbi ọmọ fi kéré ó kéré ọlọ́run lẹ́dúgba ni kó bá wá já wa fi dúró wọ́n fi. ẹ kó àtẹ̀bọ́ra ọdún ajínà síra wọn mà. wọ́n fi àfọlábí wọ́n fi àfọlábí ti lọ kí lè sọ fún àwọn ẹbí aláàtàwọn ọmọ ìpapà àmàbẹ ọlọ́run kí ọlọ́run bá dá ẹgbẹ́ ìgbésẹ̀ aláìwúrẹ́ fún lánàá ó dùn ọ́ lọ́pọ̀lọpọ̀ torí gbogbo ìgbà tí a jọ fi ṣe kàmpẹ́ẹ̀nì lórí ìṣòro bẹ́ẹ̀ni ìwájọ wa so ìbá ṣètò nígbà tí ẹ ti ṣe àdúrà fún ìyá ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀dọ́wọ́ pátápátá ní ìjẹmọ́ra wa lọ́wọ́ láti àgbà wa ṣeré. bẹ́ẹ̀ nígbà tí mo kẹ́yìn nìyẹn ọ̀dọ́ síra wọn. Alore TV Alore TV nílé nílé òkúrin. kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.